olórí àwọn aṣòfin ọ̀yọ́ jẹ́wọ́ mákindé ni kò fọwọ́ síṣẹ́ ìdàgbàsókè fágbègbè ìbarapá o abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀nàrẹ́bù débọ̀ ògúndóyin ti fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni gómìnà ìpínlẹ̀ náà ẹnjiníà ṣèyí mákindé kò ṣiṣẹ́ ìdàgbàsókè sí agbègbè ìbarapá nípínlẹ̀ ọ̀hún ṣáájú àsìkò yìí làwọn ará agbègbè òkè ògùn ìbarapá àti ògbómọ̀ṣọ́ ti ní ìkùnsínú sí gómìnà ṣèyí mákindé torí wọ́n gbà pé ìlú ìbàdàn nìkan ló ń ṣiṣẹ́ ìdàgbàsókè ìlú sí kò fi bẹ́ẹ̀ ṣe nǹkan sí àwọn ìlú tó wà lágbègbè àwọn ọ̀rọ̀ tí ọ̀nàrẹ́bù ògúndóyin sọ yìí ló fìdí àwíjàre àwọn ará ìbàràpá múlẹ̀ pé lóòótọ́ níjọba mákindé kò rí tiwọn rò lágbègbè náà nínú fídíò kan tó ń rìn káàkiri orí ẹ̀rọ ayélujára lọ́wọ́lọ́wọ́ lọkùnrin ọmọ bíbí ìlú èrúwà lágbègbè ìbàràpá yìí ti fi ọlọ́run búra fáwọn aráàlú ẹ̀ pé gbogbo àwọn ọ̀nà tí wọ́n ti ṣe lágbègbè ìbàràpá láàrin àsìkò tí mákindé bẹ̀rẹ̀ ìjọba yìí òun fúnra òun lòun ṣe pẹ̀lú owó ọwọ́ ara òun kì í ṣe Mákindé rárá nítorí gómìnà náà kò tí ì fọwọ́ sí owó tó yẹ kí wọ́n fi ṣe àwọn iṣẹ́ tó yẹ kíjọba ṣe ságbègbè náà pẹ̀lú bí ọ̀nàrẹ́bù Ògúntóyìn ṣe jẹ́ olórí ẹ̀ka àwọn aṣòfin nínú ìjọba gómìnà Mákindé tí àwọn méjèèjì sì tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP kan náà àfàìmọ̀ ní nǹkan kò ní í yíwọ́ fún gómìnà yìí nínú ìdìbò tó ń bọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ tí ọkùnrin ará ìrúwà lágbègbè Ìbàràpá sọ fáwọn èèyàn rẹ̀ ọ̀hún ọ̀làwálé ajáò ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́yìn.